Blessed be the name of the Lord in Jesus' name. Hallelujah. Welcome to this hour, another hour with the Lord. The word of the Lord I want to share with us under this hour. I take it from the book of Mark, chapter 2. I will read it from verse 1 through 5. And again he entered Capernaum after some days, and it was hard that he was in the house. Immediately, many gathered together so that there was no longer room to receive them, not even near the door. And he, he preached the word to them. Then they came to him, bringing a paralytic who was carried by four men. And when they could not come near him because of the crowd, they uncovered the roof where he was. So when they had broken through, they let down the bed on which the paralytic man was lying. When Jesus saw their faith, he said to the paralytic, Son, your sins are forgiven you. And in verse 10 to 12, but that you may know that the Son of Man has power on earth to forgive sin. He said to the paralytic, I say to you, arise, take up your bed, and go to your house. Immediately he arose, took up the bed, and went out in the presence of them all, so that all were amazed and glorified God, saying, We never saw anything like this. Praise the Lord. The word of the Lord that is coming to you under this hour is your burden, burden for lost souls. Burden for lost souls. Do you have burden do you have a body in your heart for a lost soul? Do you have compassion for those who are still living their life in sin? Do you care about that sinner, which is your neighbor or your friend? Do you have compassion for those who have not seen the light at all? These four men, the Bible says, they had a burden in their heart, a very burning zeal, burden for their friend to be healed. When they discovered that Jesus was in their neighborhood, they carried their friend and went to Jesus Christ so that he could heal him. Irrespective of all odds, they found their ways. They found their way to where Jesus was. And Jesus, seeing their faith, Heal, dear friend. I want you to know that the Lord has given us the mandate to preach the word of God, to preach the gospel, to show the way of salvation to as many that still live in sin. Because this is why Jesus Christ came. He came that we may be saved. He came that all may be saved through you and through me. Paul the Apostle said, Woe unto me if I preach gospel not. And I want you to know that preaching the gospel is not the work of an evangelist alone. It is not the work of a pastor alone. It is not the work of a you know geo. It is the work of every believer, every Christian after you've given your life to Jesus Christ and the Lord has saved you and you have seen the light, you are growing in grace, the work that you need to carry on, you must carry on, is the work of salvation, you know, salvation. The work of salvation. How another life will be saved through you. And this, all of us, we must do. As Christians, we must have burden for a lost soul, and they are everywhere around us. Our neighbors, your church members, who is just a church goer, and you know it. It is your responsibility to take a body, to pray for that soul until he or she found light, until he or she discover Christ and come to the saving grace of our Lord Jesus Christ. These four men, they carried their, their friend to Jesus Christ. And through that, the friend received double portion of healing. Physical healing, because the Bible says he carried his bed and he went, he went home walking. Somebody that was paralyzed from head to toe. He couldn't raise up his body. He couldn't go anything. He could not do anything by himself he had to be carried. But when he met with Jesus Christ through the effort of his friends, he got his he got, he got his, his healing. He got up from his bed. A miracle of salvation was given her at the same was given him rather at the same time. A miracle of healing was given him because Jesus said, Son, your sins are forgiven you. Somebody is waiting for you to take him to Jesus Christ. Somebody is waiting for you to take her to Jesus Christ. Somebody is looking for who will lead him or her to the Lord Jesus Christ. If after we've been saved and we're at ease with the salvation that we have received, we have not done well. The salvation God has given us is to produce a zeal in our heart, a desire to win souls for Christ. As believers, as Christians, as somebody who has been saved and have received mercy, we must rise up and preach the gospel. We must have a burden in our hearts, that all may be saved. Your family member, your sibling, maybe probably your children who have not been saved, or children, your parents. They may be your parents in the physical, but if you have found Jesus Christ before them, it is your responsibility to make sure your parents receive the grace that you have received. It is well with us in the name of Jesus. It is not about to go to church. It is not how long we have been in choir. It is not how long we have been in the church. But how fervent are we in the Lord? How zealous are we, you know, for the lost souls? Take up the body. this afternoon. Take up the body anywhere. Take up the body. Take up the body anytime. Let Christ know that indeed you are burdened with what concerns Him. He came to save, and He wants us to go out and preach the gospel to others. He wants us to preach the gospel to others. It is well with us in the name of Jesus. It is well with us in the name of Jesus. How then shall they call on him who they have not believed. Paul the Apostle said in Romans chapter 10, verse 14, And how shall they believe in him of whom they have not heard? And how shall they hear without a preacher? That was the questions Paul the Apostle, you know, placed across to us. How can they hear without a preacher? You are that a preacher. You are that fellow that that friend is waiting for. You are that fellow that your neighbor is waiting for. In your group where you belong, you are the preacher to them to make sure they come to the knowledge of the Lord and receive salvation to their souls. The Lord will help us in the name of Jesus. Please let us take burden, you know, for Jesus Christ. Let's take burden for lost for lost souls. Let somebody come to the Lord by you, through you, through you. Let the eyes of somebody be opened to our Lord Jesus Christ and the truth of the gospel through the gospel that you will preach to them. May the Lord help you in the name of Jesus. May the Lord help us in the name of Jesus. Lead somebody to Christ this month. Lead somebody to Christ. Today, lead somebody to Christ. I don't know how to do it. Ask for the, the help of the Holy Spirit. It is not above you. It is not above. I know how to do it or I don't know how to do it. When you have the test, when you have the zeal, when you have the burden, Holy Spirit will do the rest. It is not above how well you can speak, how good you can speak. It is about the desire and the body. Receive that body, and the Spirit of the Lord will fill you up and will do the rest. In the name of Jesus. Have you witnessed to somebody? Follow up with them. Cry to the Lord for their establishment and pray that the grace of the Lord be multiplied unto them. It is well with us in the name of Jesus for as many that are in the bondage of sin. I pray for you this afternoon in the name of Jesus. Receive salvation, receive deliverance in the name of Jesus. Arise this afternoon. Arise in the name of Jesus. For the light of the Lord is coming to you this afternoon. The light, which is Jesus Christ, the word of the Lord. Come out from your sins. Rise up in the name of Jesus from the bondage of sin be released in the name of Jesus, be set free. As many that are sick and head bound, you are chained under the, under the captivity of sin. In the name of Jesus Christ, receive your deliverance and be saved in the name of Jesus. And you who have the zeal for the Lord, but you are lacking confidence, in the name of Jesus, I release the power of the Lord over you Receive the confidence in the name of Jesus. Receive the grace to speak the word of the Lord in the name of Jesus. Oh Lord, we pray that you will turn every land, oh Lord, a fertile land for you in the name of Jesus. Father, we thank you, Lord. We bless you. We give you praise in the name of Jesus. It is well with you as you go out and preach the Lord Jesus Christ to somebody. You will win soul for Christ in Jesus' name. Amen. Hallelujah. A gbé Ọlọ́run wa ga láàárọ̀ yìí fún àánú rẹ̀ lórí wa fún ìṣeun ìfẹ́ rẹ̀ nínú ayé wa fún orí ọ̀fẹ́ Ọlọ́run tá a rí gbà nínú oṣù tó kọjá lọ àti ìfẹ́ ńlá èyí tí Ọlọ́run ní sí wa tó dá wa sí tó fi pa wá mọ́ tá a tún fi rí oṣù mìíràn láyọ̀ àti àlàáfíà mo gbàdúrà fún ọ àti ìdílé rẹ láàárọ̀ yìí wípé oṣù kẹfà tí olúwa tó mú ọ wọnú rẹ̀ yìí olúwa yóò mú ọ làájá wàá rẹ́rìn nínú oṣù yìí ogun ayé ò ní borí rẹ lórúkọ jésù kristi ìlera pípé òní yóò jẹ́ tirẹ̀ nínú oṣù kẹfà tí olúwa mú ọ wọnú rẹ̀ yìí mo gbàdúrà fún ọ wípé wàá rí ojú rere ọlọ́run wàá rí orí ọ̀fẹ́ rẹ̀ ìfà yóò wọlé tọ̀ ọ́ wá lórúkọ jésù ò ní pàdánù ohunkóhun ohun gbogbo tó kó wọnú oṣù yìí òun ni yóò lé e tí yóò sì pọ̀ sí lórúkọ olúwa bẹ́ẹ̀ ni yóò sì rí nínú ìwé orin dáfídì inú orin dáfídì ẹ̀tàléláàádọ́fà. E orin dáfídì ẹ̀tàléláàádọ́fà psalm one thirteen ọ̀rọ̀ ọlọ́run kà báyìí wípé ẹ máa yin olúwa ẹ máa yìn ín ẹ̀yin ìránṣẹ́ olúwa ẹ máa yin orúkọ olúwa ìbùkún li orúkọ olúwa láti ìsinsìnyí lọ àti títí láéláé láti ìlà oòrùn títí ó fi dé ìwọ̀ rẹ̀ orúkọ olúwa ni kí á yìn olúwa ga lórí gbogbo orílẹ̀-èdè ògo rẹ̀ sì wà lórí ọ̀run ta ni ó dàbí olúwa ọlọ́run wa tí ó ń gbé ní ibi gíga ẹni tí ó rẹ ara rẹ̀ sílẹ̀ láti wo ohun tí ó wà lé ọ̀run àti ilé ayé ó gbé tálákà sókè láti inú èrùpẹ̀ wá ó sì gbé olùpọ́njú sókè láti orí àtàn wá kí ó lè mú jókòó pẹ̀lú àwọn ọmọ aládé àní pẹ̀lú àwọn ọmọ aládé àwọn ènìyàn rẹ̀ ó mú àgàn obìnrin gbé inú ilé láti máa ṣe onínú dídùn ìyá àwọn ọmọ ẹ máa yin olúwa láàárọ̀ yí ọ̀rọ̀ ìyànjú tí mò ń mú tọ̀ wá wá lábẹ́ wákàtí yìí ó ní ẹ máa yin olúwa orúkọ olúwa ni kí á yìn ọlọ́run tó mú ọ la oṣù márùn ọ̀tọ̀ọ̀tọ̀ já nínú ọdún 2021 ó yẹ kó o máa yin ọlọ́run wípé olúwa dá ọ sí o tún lè wọ inú oṣù kẹfà láyọ̀ àti àlàáfíà ọpẹ́ ló tọ́ sí ọ láti máa yin ọlọ́run ó yẹ kí orin yẹn kó gba ẹnu rẹ kan ó yẹ kí ọkàn rẹ kó rẹ ọkàn rẹ sílẹ̀ láti gbé ọlọ́run rẹ ga nítorí pé ọ̀pọ̀ òjò ló ti rọ̀ tílẹ̀ ti fi àwọn tí wọ́n dára tí wọ́n sàn jù ọ́ lọ wọ́n ti kọjá lọ àwọn tí wọ́n lówó àwọn tí wọ́n ní ohun tó dára láti jẹ àwọn tí wọ́n lámì tán láàka wọ́n ti kọjá lọ ilẹ̀ ti fi wọ́n ilẹ̀ ti fi wọ́n jẹ ṣùgbọ́n ní tirẹ̀ orí àánú ọlọ́run gbà o wà láyé o wà láàyè ọlọ́run dá ọ sí ọmọ rẹ wà ọkọ rẹ wà ìwọ náà o wà nínú ìlera tó o bá ro àwọn gbogbo wọ̀nyí ìṣe ló yẹ kó o gbé ọlọ́run ga ní ọjọ́ tòní tí í ṣe ọjọ́ àkọ́kọ́ nínú oṣù kẹfà ọdún 2021 yìí èyìn orin ọpẹ́ àti ijó sí ọlọ́run wa òun ló yẹ kó gba ọkàn rẹ bí o dẹ̀ ṣe yin ọlọ́run mo gbàdúrà pé lórúkọ jésù kristi olúwa yóò ṣíwájú ogun rẹ lọ nínú oṣù yìí olúwa yóò la ọ̀nà fún ọ nínú oṣù yìí bí o ṣe ń gbé ọlọ́run ga tó yìn ín lórúkọ jésù kristi ìlérí ọlọ́run nínú ayé rẹ yóò wá sí ìmúṣẹ bí o ṣe ń gbé ọlọ́run ga tó yìn ín lọ́jọ́ tòní nínú ọ̀sẹ̀ yìí mo gbàdúrà fún ọ wípé lórúkọ jésù gbogbo àwọn ilẹ̀kùn rere gbogbo tó ti tì nínú ayé rẹ kó bẹ̀rẹ̀ sí ní máa ṣí lórúkọ jésù kristi kó o máa ní ìṣẹ́gun láì jagun kó o máa kó ìkógún lórúkọ jésù kristi ìyìn ọlọ́run jẹ́ kó gba ẹnu rẹ kan ìyìn olúwa jẹ́ kó gba ẹnu rẹ kan ìyìn ọlọ́run láàárọ̀ ìyìn ọlọ́run lọ́sàn-án ìyìn ọlọ́run lálẹ́ ìyìn olúwa nígbà gbogbo sọ fún ọkàn rẹ pé ìyìn olúwa jẹ́ kí ọlọ́run kó mọ̀ pé o mọ rírì oore èyí tó ṣe fún ọ nínú oṣù márùn-ún tó là kọjá. Ja jẹ́ kí olúwa kó mọ̀ pé o mọ rírì àwọn ire tó ti gbà lọ́wọ́ rẹ̀ bí o ṣe yin ọlọ́run lórúkọ jésù kristi ilẹ̀kùn àṣeyọrí rẹ yóò máa ṣí àwọn ohun gbogbo tó ń gba ọlọ́run gbọ́ fún nínú oṣù yìí lórúkọ jésù wàá rí wọn gbà àwọn ohun tó o tiẹ̀ lérò pé ọlọ́run lè ṣe fún ọ bó ṣe yin ọlọ́run lórúkọ jésù kó máa tẹ̀ ọ́ lọ́wọ́ mo ní kó máa tẹ̀ ọ́ lọ́wọ́ kò sí ẹni tí a gbéga bí kò sí ọlọ́run nítorí pé ọlọ́run nìkan ṣoṣo òun ló lè ṣe é tá a fi lè la oṣù márùn-ún já nínú ọdún yìí oṣù kẹfà tó wà nínú rẹ̀ yìí lórúkọ jésù kristi ohun gbogbo tó ń jẹ́ ẹ̀gàn nínú ayé rẹ ọlọ́run kó máa mú wọn kúrò olúwa yóò fi ògo rọ́pò ẹ̀gàn olúwa yóò fi ìbùkún àti èso púpọ̀ yóò fi rọ́pò àgàn nínú ayé rẹ o mo tán ń pè ní àgàn òní mo ti ń pè ní ẹ̀gàn nínú oṣù yìí lórúkọ jésù kristi ojú òní pọ́n ọ bẹ́ẹ̀ ni yóò sì rí bíbélì sọ pé ó gbé tálákà sókè láti orí èrùpẹ̀ wá láti inú èrùpẹ̀ wá àti olùpọ́njú sókè láti orí ààtàn wá kí ó lè mú wọn jókòó pẹ̀lú àwọn ọmọ aládé bí ó ṣe yin ọlọ́run lórúkọ jésù kristi olúwa yóò gbé ọ̀gá máa jáde kúrò nínú àìní máa jáde kúrò nínú ìpọ́njú máa jáde kúrò nínú òṣì nínú ilẹ̀ ilẹ̀ tó wà lórúkọ Jésù ọwọ́ Ọlọ́run ń gbé ọ̀gá sórí àga ìṣerere sórí àga ìlera sórí àga ìdàgbàsókè ọwọ́ Ọlọ́run ń gbé ọ̀gá bó ṣe yin Ọlọ́run bó ṣe máa gbé Olúwa ga nínú lọ́jọ́ tòní àti nínú ọ̀sẹ̀ yìí nínú oṣù yìí bó ṣe máa yin Ọlọ́run lórúkọ Jésù Kristi ò ní ṣe aláìní ohun tó dára bíbélì sọ wípé àwọn ọmọ kìnìún wọn a máa ṣe aláìní ebi a sì máa pa wọ́n òní ṣùgbọ́n àwọn tí ó gbẹ́kẹ̀lé olúwa wọn kì yóò ṣe aláìní ohun tó dára àwọn tó ń yin ọlọ́run wọn kì yóò ṣe aláìní ohun tó dára àwọn tó ń yin olúwa wọn kì yóò ṣe aláìní ohun tó dára kò ṣe yin ọlọ́run ohun gbogbo tó dára tó ti ọkàn rẹ lọ́rùn ohun tó nílò nínú oṣù yìí lórúkọ jésù ọ̀run kò gbélé ọ lọ́wọ́ lórúkọ jésù kristi kí ọlọ́run kó gbélé ọ lọ́wọ́ àwọn ohun tó nílò nínú oṣù yìí tí ó fi ní ìsinmi tó fi ní ìfọkànbalẹ̀ tí ó wàá fi gbé ìgbé ayé ìrọ̀rùn lórúkọ jésù kristi kí ọlọ́run kó fi fún ọ bó ṣe yin ọlọ́run lórúkọ jésù olúwa yóò tẹ̀ ẹ́ tí sí ọ nínú àdúrà rẹ nínú oṣù tá a wà yìí nítorí pé wàá yin ọlọ́run lónìí nítorí pé wàá gbé ọlọ́run ga nínú ọ̀sẹ̀ yìí lórúkọ jésù kristi gbogbo àdúrà rẹ kí ọlọ́run kó gbọ́ ní orúkọ jésù yóò sì dára fún ọ máa yin olúwa ó ní ẹ máa yin olúwa ẹ máa yin ẹ̀yin ìránṣẹ́ olúwa ẹ máa yin orúkọ olúwa nítorí pé ìbùkún ìbùkún ni orúkọ olúwa láti ìsinsìnyí lọ àti títí láéláé lórúkọ jésù mo pàṣẹ ìbùkún sórí ayé rẹ ní orúkọ jésù mo pàṣẹ ìbùkún sórí iṣẹ́ rẹ lórúkọ jésù mo pàṣẹ ìbùkún sórí okoòwò rẹ bí o ṣe yin ọlọ́run láàárọ̀ tó ń darapọ̀ mọ́ àwọn ìránṣẹ́ ọlọ́run tó ń darapọ̀ mọ́ àwọn ọmọ ọlọ́run tó ń darapọ̀ mọ́ àwùjọ àwọn ọmọ ọlọ́run láti gbé olúwa ga tí ó ń darapọ̀ mọ́ ọ̀run àti àwọn áńgẹ́lì mímọ́ láti gbé ọlọ́run ga lórúkọ jésù kristi òòjò ìbùkún kó máa rọ̀ sórí rẹ àti ìwọ àti ìdílé rẹ bẹ́ẹ̀ ni yóò sì rí ò sọkún nínú oṣù yìí ò máa dánù ò ní mọ òṣè ọ̀nà yóò là fún ọ yóò dára fún ọ ọkàn rẹ yóò balẹ̀ wàá sì dúpẹ́ bẹ́ẹ̀ ni yóò sì rí ohun gbogbo tó lé nínú oṣù márùn tó ti kọjá lọ tí ò tẹ̀ ọ́ lọ́wọ́ bó ṣe yin ọlọ́run nínú oṣù kẹfà yìí lórúkọ jésù kristi olúwa yóò gbé lé ọ lọ́wọ́ lórúkọ jésù olóore yóò rántí rẹ bẹ́ẹ̀ ni yóò sì rí ẹ máa yin olúwa jésù olúwa wa àmín hallelujah a gbé ọlọ́run wa ga láàárọ̀ yìí fún àánú rẹ̀ lórí wa fún ìṣeun ìfẹ́ rẹ̀ nínú ayé wa fún orí ọ̀fẹ́ ọlọ́run tá a rí gbà nínú oṣù tó kọjá lọ àti ìfẹ́ ńlá èyí tí ọlọ́run ní sí wa tó dá wa sí tó fi pa wá mọ́ tá a tún fi rí oṣù mìíràn láyọ̀ àti àlàáfíà mo gbàdúrà fún ọ àti ìdílé rẹ láàárọ̀ yìí wípé oṣù kẹfà tí olúwa tó mú ọ wọnú rẹ̀ yìí olúwa yóò mú ọ làájá wàá rẹ́rìn nínú oṣù yìí ogun ayé ò ní borí rẹ lórúkọ jésù kristi ìlera pípé òní yóò jẹ́ tirẹ̀ nínú oṣù kẹfà tí olúwa mú ọ wọnú rẹ̀ yìí mo gbàdúrà fún ọ wípé wàá rí ojú rere ọlọ́run wàá rí orí ọ̀fẹ́ rẹ̀ ìfà yóò wọlé tọ̀ ọ́ wá lórúkọ jésù ò ní pàdánù ohunkóhun ohun gbogbo tó kó wọnú oṣù yìí òun ni yóò lé e tí yóò sì pọ̀ sí lórúkọ olúwa bẹ́ẹ̀ ni yóò sì rí nínú ìwé orin dáfídì inú orin dáfídì ẹ̀tàléláàádọ́fà orin dáfídì ẹ̀tàléláàádọ́fà psalm one thirteen ọ̀rọ̀ ọlọ́run kà báyìí wípé ẹ máa yin olúwa ẹ máa yìn ẹ̀yin ìránṣẹ́ olúwa ẹ máa yin orúkọ olúwa ìbùkún li orúkọ olúwa láti ìsinsìnyí lọ àti títí láéláé láti ìlà oòrùn títí ó fi dé ìwọ̀ rẹ̀ orúkọ olúwa ni kí á yìn olúwa ga lórí gbogbo orílẹ̀-èdè ògo rẹ̀ sì wà lórí ọ̀run ta ni ó dàbí olúwa ọlọ́run wa tí ó ń gbé ní ibi gíga ẹni tí ó rẹ ara rẹ̀ sílẹ̀ láti wo ohun tí ó wà lé ọ̀run àti ilé ayé ó gbé tálákà sókè láti inú èrùpẹ̀ wá ó sì gbé olùpọ́njú sókè láti orí àtàn wá kí ó lè mú jókòó pẹ̀lú àwọn ọmọ aládé àní pẹ̀lú àwọn ọmọ aládé àwọn ènìyàn rẹ̀ ó mú àgàn obìnrin gbé inú ilé láti máa ṣe onínú dídùn ìyá àwọn ọmọ ẹ máa yin olúwa láàárọ̀ yí ọ̀rọ̀ ìyànjú tí mò ń mú tọ̀ wá wá lábẹ́ wákàtí yìí ó ní ẹ máa yin olúwa orúkọ olúwa ni kí á yìn ọlọ́run tó mú ọ oṣù márùn ọ̀tọ̀ọ̀tọ̀ jà nínú ọdún 2021 ó yẹ kó o máa yin ọlọ́run wípé olúwa dá ọ sí. Si o tún lè wọ inú oṣù kẹfà láyọ̀ àti àlàáfíà ọpẹ́ ló tọ́ sí ọ láti máa yin ọlọ́run ó yẹ kí orin yẹn kó gba ẹnu rẹ kan ó yẹ kí ọkàn rẹ kó rẹ ọkàn rẹ sílẹ̀ láti gbé ọlọ́run rẹ ga nítorí pé ọ̀pọ̀ òjò ló ti rọ̀ tílẹ̀ ti fi mu àwọn tí wọ́n dára tí wọ́n sàn jù ọ́ lọ wọ́n ti kọjá lọ àwọn tí wọ́n lówó àwọn tí wọ́n ní ohun tó dára láti jẹ àwọn tí wọ́n láàmì tán láàka wọ́n ti kọjá lọ ilẹ̀ ti fi wọ́n ilẹ̀ ti fi wọ́n jẹ ṣùgbọ́n ní tirẹ̀ orí àánú ọlọ́run gbà o wà láyé o wà láàyè ọlọ́run dá ọ sí ọmọ rẹ wà ọkọ rẹ wà ìwọ náà o wà nínú ìlera tó o bá ro àwọn ohun gbogbo wọ̀nyí ìṣèlọ ẹ̀ kò gbé ọlọ́run ga ní ọjọ́ tòní tí í ṣe ọjọ́ àkọ́kọ́ nínú oṣù kẹfà ọdún 2021 yìí èyìn orin ọpẹ́ àti ijó sí ọlọ́run wa òun ló yẹ kó gba ọkàn rẹ bí o dẹ̀ ṣe ń yin ọlọ́run mo gbàdúrà pé lórúkọ jésù kristi olúwa yóò ṣíwájú ogun rẹ lọ nínú oṣù yìí olúwa yóò la ọ̀nà fún ọ nínú oṣù yìí bí o ṣe ń gbé ọlọ́run ga tó yìn lórúkọ jésù kristi ìlérí ọlọ́run nínú ayé rẹ yóò wá sí Si bí o ṣe ń gbé ọlọ́run ga tó yìn lọ́jọ́ tòní nínú ọ̀sẹ̀ yìí mo gbàdúrà fún ọ wípé lórúkọ jésù gbogbo àwọn ilẹ̀kùn rere gbogbo tó ti tì nínú ayé rẹ kó bẹ̀rẹ̀ sí ní máa ṣí lórúkọ jésù kristi kó o máa ní ìṣẹ́gun láì jagun kó o máa kó ìkógun lórúkọ jésù kristi ìyìn ọlọ́run jẹ́ kó gba inú rẹ kan ìyìn olúwa jẹ́ kó gba inú rẹ kan yìn ọlọ́run láàárọ̀ yìn ọlọ́run lọ́sàn-án yìn ọlọ́run lálẹ́ yìn olúwa nígbà gbogbo sọ fún ọkàn rẹ pé yìn olúwa jẹ́ kí ọlọ́run kó mọ̀ pé o mọ rírì oore èyí tó ṣe fún ọ nínú oṣù márùn tó là kọjá jẹ́ kí olúwa kó mọ̀ pé o mọ rírì àwọn ire tó ti gbà lọ́wọ́ rẹ̀ bí o ṣe yin ọlọ́run lórúkọ jésù kristi ilẹ̀kùn àṣeyọrí rẹ yóò máa ṣí. Si àwọn ohun gbogbo tó ń gba ọlọ́run gbọ́ fún nínú oṣù yìí lórúkọ jésù wàá rí wọn gbà àwọn ohun tó tiẹ̀ lérò pé ọlọ́run lè ṣe fún ọ bó ṣe yin ọlọ́run lórúkọ jésù kó máa tẹ̀ ọ́ lọ́wọ́ mo ní kó máa tẹ̀ ọ́ lọ́wọ́ kò sí ẹni tí àbá bí kò sí ọlọ́run nítorí pé ọlọ́run nìkan ṣoṣo òun ló lè ṣe é tá lè la oṣù márùn-ún já nínú ọdún yìí oṣù kẹfà tó wà nínú rẹ̀ yìí lórúkọ jésù kristi ohun gbogbo tó ń jẹ́ ẹ̀gàn nínú ayé rẹ ọlọ́run kó máa mú wọn kúrò olúwa yóò fi ògo rọ́pò ẹ̀gàn olúwa yóò fi ìbùkún àti èso púpọ̀ yóò fi rọ́pò àgàn nínú ayé rẹ o ò ní mo ń ń pè ní àgàn o ò ní mo ti ń pè ní ẹ̀gàn nínú oṣù yìí lórúkọ jésù kristi ojú ò pa ọ́ bẹ́ẹ̀ ni yóò sì rí bíbélì sọ pé ó gbé tálákà sókè láti orí èrùpẹ̀ wá láti inú erùpẹ̀ wá àti olùpọ́njú sókè láti orí ààtàn wá kí ó lè mú wọn jókòó pẹ̀lú àwọn ọmọ aládé bí o ṣe yin ọlọ́run lórúkọ jésù kristi olúwa yóò gbé ọ ga máa jáde kúrò nínú àìní máa jáde kúrò nínú ìpọ́njú máa jáde kúrò nínú òṣì nínú ilẹ̀ ilẹ̀ tó wà lórúkọ jésù ọwọ́ ọlọ́run ń gbé ọ sórí àga ìṣerere sórí àga ìlera sórí àga ìdàgbàsókè ọwọ́ ọlọ́run ń gbé ọga bó ṣe yin ọlọ́run bó ṣe máa gbé olúwa ga nínú lọ́jọ́ tòní àti nínú ọ̀sẹ̀ yìí nínú oṣù yìí bó ṣe máa yin ọlọ́run lórúkọ jésù kristi ò ní ṣe aláìní ohun tó dára bíbélì sọ wípé àwọn ọmọ kìnìún wọn a máa ṣe aláìní ebi a sì máa pa wọ́n ó ṣùgbọ́n àwọn tí ó gbẹ́kẹ̀lé olúwa wọn kì yóò ṣe aláìní ohun tó dára àwọn tó ń yin ọlọ́run wọn kì yóò ṣe aláìní ohun tó dára àwọn tó ń yin olúwa wọn kì yóò ṣe aláìní ohun tó dára ò ṣe yin ọlọ́run ohun gbogbo tó dára tó ti ọkàn rẹ lọ́rùn ohun tó nílò nínú oṣù yìí lórúkọ jésù ọ̀run kó gbélé ọ lọ́wọ́ lórúkọ jésù kristi kí ọlọ́run kó gbélé ọ lọ́wọ́ àwọn ohun tó nílò nínú oṣù yìí tí ó fi ní ìsinmi tó fi ní ìfọkànbalẹ̀ tí ó wàá fi gbé ìgbé ayé ìrọ̀rùn lórúkọ jésù kristi kí ọlọ́run kó fi fún ọ bó ṣe yin ọlọ́run lórúkọ jésù olúwa yóò tẹ́tí sí ọ nínú àdúrà rẹ nínú oṣù tá a wà yìí nítorí pé wàá yin ọlọ́run lónìí nítorí pé wàá gbé ọlọ́run ga nínú ọ̀sẹ̀ yìí lórúkọ jésù kristi gbogbo àdúrà rẹ kí ọlọ́run kó gbọ́ ní orúkọ jésù yóò sì dára fún ọ máa yin olúwa ó ní ẹ máa yin olúwa ẹ máa yìn ẹ̀yin ìránṣẹ́ olúwa ẹ máa yìn orúkọ olúwa nítorí pé ìbùkún ìbùkún ni orúkọ olúwa láti ìsinsìnyí lọ àti títí láéláé lórúkọ jésù mo pàṣẹ ìbùkún sórí ayé rẹ ní orúkọ jésù mo pàṣẹ ìbùkún sórí iṣẹ́ rẹ lórúkọ jésù mo pàṣẹ ìbùkún sórí okoòwò rẹ bí o ṣe yin ọlọ́run láàárọ̀ tó ń darapọ̀ mọ́ àwọn ìránṣẹ́ ọlọ́run tó ń darapọ̀ mọ́ àwọn ọmọ ọlọ́run tó ń darapọ̀ mọ́ àwùjọ àwọn ọmọ ọlọ́run láti gbé olúwa ga tí ó ń darapọ̀ mọ́ ọ̀run àti àwọn áńgẹ́lì mímọ́ láti gbé ọlọ́run ga lórúkọ jésù kristi òòjò ìbùkún kó máa rọ̀ sórí rẹ àti ìwọ àti ìdílé rẹ bẹ́ẹ̀ ni yóò sì rí ò ní sọkún nínú oṣù yìí ò máa dánù ò mọ òṣè ọ̀nà yóò là fún ọ yóò dára fún ọ ọkàn rẹ yóò balẹ̀ wàá sì dúpẹ́ bẹ́ẹ̀ ni yóò sì rí ohun gbogbo tó lé nínú oṣù márùn tó ti kọjá lọ tí ò tẹ̀ ọ́ lọ́wọ́ bó ṣe yin ọlọ́run nínú oṣù kẹfà yìí lórúkọ jésù kristi olúwa yóò gbé lé ọ lọ́wọ́ lórúkọ jésù olóore yóò rántí rẹ bẹ́ẹ̀ ni yóò sì rí ẹ máa yin olúwa jésù olúwa wa àmín.